العلي من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin ará alẹ́ ẹ̀yin olólùfẹ́ ètò oní ètò wa ètò almuflihun èyí tí ilé ẹ̀kọ́ muflihun high school tó gún wà sí àdúgbò muslim ìfẹ́lódò ìdí òbí nílùú ìbàdàn tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ Schools are meant across Nigeria, but unless you are standard If all you need is a standard Western education for your children with undiluted Islamic knowledge, Muflihun High School is for you to enroll their children. Muflihun High School has a standard computer laboratory with well-equipped science and home economics labs, uninterrupted power supply for conducive learning, daily Quran memorization, and lots more. Òdodo ọ̀rọ̀ tí ò lábùlà Muflihun High School jẹ́ ilé ẹ̀kọ́ tí Mùsèmùsè rẹ̀ ta Mùsèmùsè níbi kákọ́m mọ̀lẹ́kọ̀ọ́ ìwé bá yanjú tó ń sọ̀rọ̀ ọlọ́run tí ò lábúlẹ̀ àti àwọn èròjà ìkẹ́kọ̀ọ́ tó kún kẹ̀kẹ́. èyí gẹ́ lókùjọba lù ló ń tẹ̀ gbà. bẹ́ẹ̀ mùsùlùmí àìsí tó ní ilé kéwú tá a fi ń kọ́ mọ̀lẹ́kọ̀ọ́ lárúbáwá àdí síkì náfù sárfù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. For more information and inquiry, reach out to them at Muslim Ifelodun Idiobi area, Ibadan, or call 0805 261 5308 or 0 victory. Muflihun high score planning for success in both wars. فمن ثقلت موازينه فأولئك هم المفلحون abẹ́lọ́n gbogbo àwọn tó kúnṣẹ́ ọlọ́run yìí lọ́wọ́ ọlọ́run bá ní kún àwọn náà lọ́wọ́ kó bá ní sàlékún ìgbàgbọ́ òdodo wọn arísìkí àti àlàáfíà tó péye ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò wa lóru òní pẹ̀lú àyọkà látinú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa abdulmalik oyeleye tí yóò kà fún wa bismillah. يا أيها الذين آمنوا إنما القمر والميسر والأنصاب والألم رجس من أمل الشيطان فاجتنبوا لعلكم تفلحون Ọlọ́run bá ní ṣàlékún ìmọ̀ àwọn ọmọ náà má jẹ́ ká gbàgbé mọ̀ ẹ jẹ́ ká gbọ́ kíkà látinú hadith látẹnu akẹ́kọ̀ọ́bìnrin wa àmìdá abdulwafẹ́ bísmìlá. Kọ́lá Rasulullah sallallahu alayhi wa sallam, la'ana Allahu al-qamra wa sharibaha wa ba'iha wa wahu Abu Dawud. Translation, the Prophet of Allah, peace be upon him, said, Allah has cursed the alcohol, the one who consumes it and its seller. Transmitted by Abu Dawud. Lessons from the Hadith. 1. Islam forbids drinking of alcohol. 2. A drunkard is an accursed person. 3. Islam forbids selling of alcohol. Ọlọ́run bá ní fún àwọn ọmọ yìí ní àlùbáríkà tí ó pọ̀. Ẹ̀yin arúfẹ́ Ọlọ́run, a tún ti dé táàmù tẹ̀síwájú lórí àsìbáàbù gọ́dọ́bìlà. Àwọn tó ń fa ìbínú Ọlọ́run. Ọlọ́run abẹ̀ oṣù yọnú rẹ la yìí, làwà níbi ìbínú rẹ. Eléyìí ni episode 7 lórí tí ń fa ìbínú ọlọ́run lẹ́yìn ẹ́písọ́ọ̀dù àásọ ẹ́písọ́ọ̀dù kan sí àdàkẹ́bà ọlọ́run ìyọnú rẹ̀ là ń fẹ́ mọ́jà rí ìbínú rẹ̀ o àfa wa ń ṣàlàyé lọ fún wa pé lára tó máa ń fa ìbínú ọlọ́run òun ni ìmọ̀ gba ilẹ̀ onílẹ̀ òun ni ìmọ̀ yí ẹnu àlà ilẹ̀ padà òun ni gbogbo ẹ̀yin gbalẹ̀gbalẹ̀ ẹ̀bọ́ síbi ẹ̀wà gbọ́rọ̀ ọlọ́run o àáfàá wa wá ìlú ọmọ àṣújò ọlọ́run kó bá ní yọ́nú sí wọn nínú hadisi tí ń bẹ nínú sọ̀híhù muslim wọ́n lánàbí wa muhammad sallallahu alaihi wasallam ó ní manikutatọ̀ àárìbọ̀n zọ̀ọ́límọ̀n lákìyà lọ́hà wàhúwà àlẹ́ ìgọ̀dìbàn anábì ní ẹni tó lọ gbalẹ̀ ó lẹ̀ ní tàbùsù ẹni tó bá gé nínú olè onílẹ̀ ó gé díẹ̀ mọ́tọ́dọ̀ rẹ̀ ní ti èrú ní ti òjòró làkíyà lọ́hà wàwúwà àléyí ìgọ̀dìbà yóò lọ pàdé ọlọ́run níjọ́ ọ̀gbẹ́ndẹ̀ àkìyàmọ̀ lẹ́ni tọ́lọ̀ wọn máa bínú sí àṣẹ́bínú ọlọ́run ni ká bù nínú olè ìbínú ọlọ́run òun nílẹ̀ tí ti wá ká fẹ́ gbàmọ́ ti wa ẹ̀yọ́ àjẹ́ abẹ́wò ọlọ́run bá a ṣe ń tí gbogbo wa ń tún bá lọ ọ̀dọ̀ ọlọ́run ilé onílẹ̀ tó ti dọ́gbọ́n mú ẹnu àlà tó ẹ̀ tó mú díẹ̀ bẹ́ẹ̀ mọ́ gbà pé ìbínú ọlọ́run ni tó ń jọra pé làánà lọ́rù mọ̀ngọ́ yarọ̀ ọlọ́run bínú sí ó fún ọ́sẹ́bilé ẹni tó ń yí ẹnu àlàálẹ̀ àdíìsì ní ìtòjú oyé wa báwọn àdíìsì àfáàwọ̀ abdullahi ọmọ masoud kọ́lọ̀ ń kó bá ní yọnu sí wọn wọn lànàbí ni mani halafa aláyẹ̀ ní ní sọ́búrí ìyàkótá ti òbí a mọ́là múrí in mùsùlùmí wọ́n wà fi àfáà jìrún lákìyà lọ́hà wọ́n wà lè gọ̀dìbà ẹ̀ẹ́rí ẹnìkan ó ti ẹ̀tún wá ń fọlọ́ ń búra lórí irọ́ ó ń búra lórí èké láti bá a lè gba dúkìá ẹni tó jẹ́ mùsùlùmí dúkìá tí èso òun ló ní lẹ́ni tó jẹ́ pó fi ń fèrú ni ó fi ń wùwà pòkì ni yóò lọ bá ọlọ́run lẹ́ńtọ́lọ́ wọn máa bínú sí torí náà wá tá a jẹ́ mùsùlùmí ẹ̀yọ́ àjẹ́ abẹ́rù ọlọ́run ara ń tó ń fa ìbínú ọlọ́run yìí ká jìnnà sí má yí ẹnu àlàpọ̀ má gba ilẹ̀ onílẹ̀ ilẹ̀ tí èé ṣe tiẹ̀ má tà fún yàn àbọ̀ tí ẹ̀ wá jẹ́ pé wọ́n lo nílẹ̀ ọ̀tà fún yàn ọdẹ ti fún lẹ́rìí ìwé pé wọ́n lọ talẹ̀ fún ilẹ̀ tó wá dowó ńlá ládùúgbò tẹ́ ẹ talẹ̀ fún òun lẹ bá tún gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣèbẹ́ ẹ ní tọ́ọ̀gì tẹ́ ẹ lò ẹ yá kó àwọn tọ́ọ̀gì ń dání wọnú sàárè tí ẹ bá ti kú tán bá ti sin yín bóyá kan bá yín wá bíi fifty àbí hundred nínú àwọn tọ́ọ̀gì bẹ́ẹ̀ fi ń gbalẹ̀ ó lẹ̀ kì yẹn kán sí máa yín kán tó máa bá yín gbalẹ̀ nínú sàárè ẹ̀yin tẹ́ ẹ jẹ́rú sí ọlọ́run àsìkò túbárè gbogbo olè onílẹ̀ tẹ́ ẹ ti gbà ẹ dá padà ẹnu àlẹ́ ẹlẹ́nu àlẹ́ onílẹ̀ tẹ́ ẹ ti yí padà ẹ yá tètè dá padà báyìí kó tó dijọ́ tílẹ̀ ò ní wúlò àfẹ́ntọ́ bá lọ bá ọlọ́run bẹ̀kọ́lbẹ̀ sẹ̀lẹ̀ pẹ̀lú ọkàn tọ́mọ́ kọ́lọ̀ ń kó sàánú wa àáfàá lára tó tó ń fa ìbínú ọlọ́run òun náà ni ṣúrúbùlẹ̀ kọmúrì ọtí mímu mímọ́ mu ọtí mímọ́ ra ọtí mímọ́ ta ọtí mímọ́ fọtí ṣòwò ara tó ń fa ìbínú ọlọ́run ẹ̀yin arúsìn ọlọ́run ṣèbínú rọ̀mọ̀dọ́nà láwàá gbogbo àwọn ọlọ́tí tí ń bẹ ládùúgbò wọn ò bá tàmà àfẹ́yìn mùsùlùmí lẹ́ẹ̀mọ́tí ẹ̀yin mùsùlùmí ẹ̀túbà ààlẹ́ lómi náà ò mutí ẹlòmíì náà tó ń mutí ṣùgbọ́n ní mùsùlùmí pọ̀ ní ẹni tí mutí ẹjẹ́ àsòótọ́ ọ̀rọ̀ tẹ́ẹ̀ bá pọ̀ ní ọyẹ kọ́ tí ó tó máa tànú àwẹ̀ ọtí ò ṣe wá tàmánú àwẹ̀ nígbà tí mo chẹ́ẹ̀kì láàsì ìyá ọlọ́tí tí ń bẹ ládùúgbò wa lọ́ba jẹni tí ń ta mẹ́ẹ́mẹ́ kí ló dé tí ìyá ọlọ́tí do ní mẹ́ẹ́mẹ́ torí pẹ̀yẹ mùsùlùmí ọ̀ra ọtí mọ́ ni ẹ̀ẹ̀mọ ọtí mọ́ òkúta ẹ má padà síbi ọtí mọ́ kẹ ẹ má ba ìbínú ọlọ́run tọ́lọ́run ti ré lórí yín ẹ má sọ̀fọ̀wọ́ ara yín padà síbẹ̀ ìyẹn ló fà hadith tí akẹ́kọ̀ọ́ wa bẹ̀rin yẹn kà fún wa anábì wa sallallahu alayhi wa alihi wa sallam ó ní làánà lọ́ọ̀hù lè kọ́múrọ̀ ọlọ́run ọba ń bínú sí ọtí gangan ọlọ́run ṣẹ́bi lé ọtí ọlọ́run ṣépè fún ọtí fúnra rẹ̀ wàṣà àríbàhà ẹni tó tún mutí ìwọ ọmú tó ń mutí ọlọ́run bínú sí ọ ọlọ́run ṣẹ́bi ilé ọ wàbà ìhà ìyà tí ń tọ́tí àlàájá ọlọ́tí lẹ́yìn ìgbà ẹ̀tún lọ mọ́kà ẹ̀tún dé tàìdé ẹ̀tún rọyìn mọ́kà pẹ̀lú eyín mọ́kà yìí náà ẹ̀sì tó ń tọ́tí bẹ́ẹ̀ bá ti ẹ̀ ti jú àwọn èèyàn ẹbẹ̀rù ilé ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run tó nílé tẹ́ ẹ lọ ti sìn ẹtú bẹ́ẹ̀ mọ́tọ̀ tí mà ẹ máa ta àwọn nǹkan ẹlẹ́rìndòdò ẹ máa ta mẹ́mẹ́ elédè tẹ̀ǹtà nínú ààwẹ̀ ẹ máa ta àwọn nǹkan àlàlì ní ìbẹ́rùwò àlàlì pẹ̀lú àdíìsì yìí ó jẹ́ àmọ̀ wípé gbogbo àwọn tí bá mu ọtí gbogbo àwọn tí ń ta ọtí ọlọ́run ọba àlejò ọlá ó mọ̀ sẹ́bílé wọn kódà nínú àdíìsì ni èèyàn mẹ́wàá òun lànà bí ìwà sallallahu alaihi wa alihi wa sallam ìlú gbé sépè látara ọtí ẹjẹ́ àjìnà sọtí gbogbo ẹ̀ntọ́ ẹ̀pẹ́ tí fi ń ṣèjẹ́ ẹ̀mú nìyẹn rọ̀mọ̀bọ́ọ̀nà làwà ìbá ń tú bá o ẹjẹ́ ká kúò níbi nǹkan tó lè fa ìmọ̀ ta ọtí ìmọ̀ ra ọtí ìmọ̀ ọtí odidi ìbínú ọlọ́run òun ló bá dé kódà kò ní jẹ́ni tí mu tí ó tún wà lùjọ́ náà ṣèbá gbọ́ntànà wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó ń sọ fún wa anábì ń sọ nínú hadithi èyí tá a rí wípé ìmáàmù wa Bukhari wọ́n gbà wá ń bẹ̀ àtàwọn mínú àwọn àfọ́ aládìísì anábì ní láyẹ́jú kúlú lè jáná ta àákan anábì ní sẹ́ ọmọ tí ń ní wà láàmúdí mínú náà ìyẹn tó dùn wá gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mú ti láyé yàtọ̀ sí pé bínú ọlọ́run bẹ lórí yín ẹ mà síra yín sùtà o àlàáfíà yín yóò di fíafíà ẹ ní lálàáfíà tó péye gbogbo ẹnu yín ní ọmọ rùn bẹ́ẹ̀ lẹ́yìn yín ó jóná bẹ́ẹ̀ lẹ́ẹ̀mọ̀ síwáwù ibi ẹ ti mu tí tẹ́ẹ̀ ti máa ń ń ṣe mọ́ lẹ́ẹ̀mọ̀ ṣe ń tí ọ̀dà káàkiri ṣé gbogbo eléyìí náà ti wá tó kẹ́ẹ̀bẹ̀rù ọlọ́run ni èyí tó wá burú jù gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mutí láyé ẹ̀ ní mu ọtí ẹlẹ́rìndòdò ní àlùjàn náà ọtí ìtàlùjàn náà tọ́lọ ń ròyìn pé láàyù sọ́gbà wà láàyù ìdìfò ọtí náà tí ò ní fa èèyàn ò ní máa ń ríra ẹ̀ ti wà nínú eléyìí tí wa àti ìmáàmù báyìí àti tí wọ́n gbà wá anábì ń sọ ń bẹ̀ wípé manṣẹ́rì balẹ̀kọ́mọ́rọ̀ fi dùnìyà ẹni tó bá mu ọtí láyé o irú ẹni yẹn o orí màá fìlà àfìrà wọ́n á ṣe ọtí léèwọ̀ fún kò ní rí ọtí múnú àlùjànnà ẹnìkan ò sì ní wọ àlùjànnà àfi kó nítọ̀ ọ̀hún kọjẹ ẹni tí yọ́ máa mutí ẹ máa wá bèèrè pé a ní ìdínú ọlọ́run bá ń bẹ lórí ẹni tí ń mutí alẹ́ni tí ń mutí kò ní wà lìjánà alẹ́ni tí ń mutí kò ní mu ọtí ọ̀run kí láàmú wa mu báyìí láyé ìtọ́lọ̀ ń ṣe lálàálì ti lọ pọ̀ jù gbogbo ń tá a lè mu láyé tí ò ní dá làáfíà wa láàmú tí ò ní kó wàhálà bá wa òun lọ́pọ̀ rẹpẹtẹ yìí mélòó lẹ ti mu tán nínú oyin tí ń bẹ láyé ẹ máa mu oyin láyé mélòó lẹ ti mu tán nínú àwọn mílíìkì àwọn wàrà nínú àwọn bọ́ǹfìtà tó ń bẹ láyé mélòó lẹ ti mu tán àwọn júìsì tí wọ́n ń yọ nínú àwọn èso ọlọ́ọ̀ mélòó lẹ ti mu tán nínú ginger juice júìsì mélòó lẹ ti mu tán nínú coconut juice mélòó lẹ ti mu tán nínú orange juice mélòó lẹ ti mu tán nínú pọ́pọ́ juice banana juice tẹ́ ẹ ti mu tán ápùjù ìsìnkọ́ gbogbo àwọn tọ́lọ̀ ń ṣe yìí mélòó la ti mú tán bẹ̀ ká tó wá sọ àwọn nǹkan míì tí wọ́n tó ti fi oríṣiríṣi èso tọ́jẹ́ àlálì tí wọ́n dàpọ̀ ẹ̀yin arúsìn ọlọ́ ńgbà tá àmú tí wọ́n nú àwẹ̀ nǹkan kan ò ṣe wà ẹ jẹ́ ká kú níbi ọtí o ọlọ́run là wà níbi ìbínú rẹ o ilé ẹ̀kọ́ mùsùlùmí high school àwọn náà sọ nígbọ̀wé ètò yìí wọ́n ní ká bá wọn kéde annual Ramadan lecture wáàsí ẹlẹ́ẹ̀kan lọ́dún yóò wáyé ní saturday april 16 ní new site wa ní ajibola street muslim masfala road dókítà wa rọ̀fíà ní sábàlò láti ìlú ọ̀yọ́ ni wọ́n mọ̀ bá wa sọ̀rọ̀ nípa pẹ̀kú inú ìbáyítìlì muslim building muslim home a máa retí gbogbo yín àárọ̀ ní ọjọ́ sátidé òun ni mábùlì mùsùlùmí àlìsílámì ilé kí wa náà wọlé ní saturday may 14 títí ọ̀la táàkù máa pàdé lórí ètò alimofilehun èmi ni ọmọ ìyá nínú ẹ̀sìn Islam Rashid ashim Abu Anas assalamu alaikum wa rahmatullahi wa barakatuh iwájú lójúkùn ń gbé òkè téńté la ó máa wà lágẹlú ninety six dot seven fm ìyẹ́ pọ̀ nígboro ayé jù.